ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ ti ń wò wá ìròyìn mẹ́wàá ló ń dé sí ojú ìwòran yín láti iléeṣẹ́ tẹlifíṣàn Orísun Sekinat Ọláìdẹrajì ní orúkọ mi ní a ó bẹ̀rẹ̀ ìròyìn tèmi pẹ̀lú ìròyìn eré ìdárayá ẹ kú ìkàlẹ̀ ikọ̀ agbábọ́ọ̀lù PSG ti sọ wípé àyẹ̀wò ti fi hàn pé ẹlẹ́sẹ̀ ègé orí pápá ọmọ orílẹ̀-èdè France Kylian Mbappe ti ní ìfarapa níbi orúnkún ọ̀tún rẹ̀ wọ́n wá ní nítorí náà Kylian Mbappe kò ní kópa nínú ayò wọn fún odidi ọ̀sẹ̀ mẹ́ta nínú ìdíje àṣekágbá ife ẹ̀yẹ French Cup ló ti ní àpá lórúnkún rẹ̀ ọ̀tún tí wọ́n sì ti ṣe àyẹ̀wò fún un èyí wá ṣeéṣe kí ó má kópa nínú ayò tí ikọ̀ Paris Saint-Germain bá fẹ́ kojú ikọ̀ Atalanta lọ́jọ́ kejìlá oṣù kẹjọ nínú ìpele tó kàn nínú ìdíje Champions League nínú ìpele àkọ́kọ́ ìyẹn first half ayò tí PSG gbá pẹ̀lú ikọ̀ Saint Etienne èyí tó wáyé lọ́jọ́ Ẹtì ní Mbappe ti tìrò bọ́ síta PSG ló sì jáwé olúborí pẹ̀lú àmì kan sódò lẹ́yìn tí ọmọ ikọ̀ Saint Etienne tẹ̀ lẹ́sẹ̀ ìyẹn Loic Perrin èyí tó jẹ́ kí olùdarí ayò lórí pápá ìyẹn referee fún Loïc Perrin cadre card pas il red card. Après, ça sera un corner en faveur du PSG, mais contré par Camara. Les dit Camara, qui à mon sens, un milieu très complémentaire, hein, les Stéphanois. D'ailleurs, pour ça aussi, peut être pas euh, sur euh, un coup de pierre arrêté. Atterri dans les pieds de, Di Maria. On a cherché de la verticalité avec Bappé. Séché la part Loïc Perrin. Respecter les règles. Alors là, effectivement, il y a une grosse faute. Une grosse faute, effectivement. Un petit peu en porte-à-faux. Là, c'est jaune-orangé, Eric, hein, le, tacle de Loïc Perrin. C'est, on est très très limite, on est tout proche de l'expulsion là. Hein. J'avais l'impression qu'il avait touché le ballon. Faute, il arrive lancer Et là, il peut faire très mal, il peut blesser. Regardez la cheville, comment elle tourne. Ça peut être grosse blessure. Pour l'instant, il est allongé sur le, sur le bord de la touche, mais euh, il a marché. Bon, j'ai subi moi-même une, sur un mauvais tacle, euh, une rupture des ligaments sur deux mauvais tacles. Exactement, c'est vrai que c'est euh, lui il en est le premier. Ní ikọ̀ Paris Saint-Germain ti wá sọ wípé Mbappe kò ní kópa nínú àṣekágbá Coupe de la Ligue fún wọn èyí tí wọ́n máa gbá pẹ̀lú ikọ̀ Lyon. Ẹ káàbọ̀ padà. Kó tó oṣù kan tí olórí òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ Benue Tẹwàsé Ọ̀bùndè ní àrùn COVID-19 ní ara rẹ̀ ti yá báyìí tó ń ti akọ̀wé sí ìjọba náà ìyẹn Tony Ijoho àmọ́ aya gómìnà Samuel Ortom ìyáàfin Eunice Ortom àti olórí ìmúṣẹ́ṣe head of service Veronica Onyeke ṣì ní àrùn náà Ọ̀bùndé sọ nínú ọ̀rọ̀ àtẹ̀jáde wípé òun ti bẹ̀rẹ̀ iṣẹ́ padà lẹ́yìn tí àwọn òṣìṣẹ́ àjọ tó ń rí sí ọ̀rọ̀ àrùn ìyẹn Nigeria Center for Disease Control NCDC ṣe àyẹ̀wò mìíràn fún un tí wọ́n sì fìdí rẹ̀ múlẹ̀ wípé kò sí àrùn ọ̀hún mọ́ lára rẹ̀ Ọ̀bùndé ní lẹ́yìn rẹ̀ lòun kúrò ní ibi ìyàsọ́tọ̀ tóun sì bẹ̀rẹ̀ iṣẹ́ padà ó wá dúpẹ́ lọ́wọ́ aya rẹ̀ Abigail àwọn ẹbí ará àti ọ̀rẹ́ tóun táwọn òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ Benue tó fi àdúrà ràn lọ́wọ́ bákan náà ni olórí akọ̀wé sí ìjọba gómìnà Samuel Ortom Ijoho kéde ní ìlú Makurdi pé àwọn òṣìṣẹ́ mìíràn fi hàn wípé òun kò ní àrùn ọ̀hún mọ́ ó wá gbàdúrà fún aya gómìnà àti àwọn olórí ìmúṣẹ́ṣe wípé kí ọlọ́run wò wọ́n sàn. àwọn olórí orílẹ̀-èdè ní apá ìwọ̀ oòrùn ilẹ̀ adúláwọ̀ ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìpàdé lórí ẹ̀rọ ayélujára lórí rògbòdìyàn tó ti fẹ́ tú orílẹ̀-èdè Mali sí wẹ́wẹ́ eléyìí sì wáyé lẹ́yìn tí ìrìn àjò ìpàdé lọ sórílẹ̀-èdè ọ̀hún lẹ́ẹ̀mejì nínú oṣù yìí láti pẹ̀tù sááwọ̀ tó ń ṣẹlẹ̀ níbẹ̀ forí ṣánpọ́n. àwọn olórí orílẹ̀-èdè ní orílẹ̀-èdè mẹ́ẹ̀ẹ́dógún tó jẹ́ ọmọ ẹgbẹ́ àjọ tó ń rí sí ìṣọ̀kan àwọn ilẹ̀ apá ìwọ̀ oòrùn ìyẹn Economic Community of West African States ECOWAS nínú èyí tí orílẹ̀-èdè Mali jẹ́ ọ̀kan pàtàkì nínú rẹ̀ ló ń wá ọ̀nà láti fòpin sí ogun àti ọ̀tẹ̀ tó ń ṣẹlẹ̀ níbẹ̀ nínú èyí tí àwọn ọmọ orílẹ̀-èdè náà fi ń sọ wípé kí ààrẹ wọn kọ̀wé fipò sílẹ̀ nítorí ètò ààbò tó ń ní ilẹ̀ náà àti ọ̀pọ̀ ìrúnú tó ń ṣẹlẹ̀ láàrin alátakò àti ààrẹ Ibrahim Keita àwọn olólùfẹ́ alátakò ìyẹn opposition àti àwọn olólùfẹ́ ààrẹ Keita ló gbéná wojú ara wọn nínú ìfẹ̀hónúhàn kan tó wáyé lọ́jọ́ kẹwàá oṣù keje ọdún yìí nínú èyí tí ènìyàn mọ́kànlá ti papòdà tó sì jẹ́ ọ̀kan tó gbóná jù nínú ìfẹ̀hónúhàn ìta gbangba tó ti wáyé ní Mali Keita tó gorí ipò nínú ọdún 2013 ni àwọn ọmọ orílẹ̀-èdè rẹ̀ ti ń pariwo fún láti fi òpin sí ìgbésùnmọ̀mí tó ti gbẹ̀mí àwọn ènìyàn níbẹ̀ orílẹ̀-èdè ọ̀hún ti ń kojú tí kò ju ogún mílíọ̀nù ènìyàn lọ tí ètò ọrọ̀ ajé rẹ̀ kò sì gbòòrò ló ti ń tiraka láti fi òpin sí ìgbésùnmọ̀mí tó ti sọ ọgọ́rùn-ún lẹ́gbẹ̀rún ènìyàn di aláìnílé lórí láti ọdún 2012 pẹ̀lú bí ikọ̀ ológun láti àwọn orílẹ̀-èdè mìíràn ṣe lọ ràn wọ́n lọ́wọ́ tó nínú èyí tó wáyé láìpẹ́ yìí ológun ilẹ̀ faransé kan ni wọ́n gbẹ̀mí rẹ̀ táwọn méjì mìíràn sì farapa yánnayànna nínú ìkọlù àwọn eṣin òkọkú tó wáyé ní apá àríwá ilẹ̀ mali lọ́jọ́bọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ikọ̀ ológun ilẹ̀ faransé sọ àmọ́ gbogbo rògbòdìyàn tó ṣẹ̀ṣẹ̀ ń wáyé yìí bẹ̀rẹ̀ látàrí àṣẹ ilé ẹjọ́ kan tó ṣe ààrẹ Keita láǹfààní tí kò sì dùn mọ́ àwọn alátakò nínú àmọ́ ní báyìí àwọn olórí àwọn orílẹ̀-èdè nínú àjọ ECOWAS ti ń gbé ìgbésẹ̀ lé e lórí. látàrí ọ̀pọ̀ ìṣekúpani tó ń wáyé ní ìpínlẹ̀ Kaduna pẹ̀lú bí ikọ̀ ológun àti àwọn ẹ̀ṣọ́ aláàbò mìíràn ṣe pọ̀ tó gíwá àwọn ọlọ́pàá Mohammed Adamu ti pàṣẹ fún kọmíṣánná àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ náà ìyẹn Umar Muri láti fi ẹsẹ̀ òfin márìnlálẹ́sáàjì ìyẹn curfew èyí tí ìjọba ìpínlẹ̀ náà gbé kalẹ̀ múlẹ̀ dáadáa ó tún ké sí kọmíṣánná àwọn ọlọ́pàá náà láti rí dájú wípé ó darí àwọn ọlọ́pàá àti irinṣẹ́ sí gbogbo ibi tó bá yẹ láti dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn ará ìlú ní ibi tí ìkọlù ọ̀hún ti ń wáyé kò dín ní mẹ́tàlélọ́gọ́ta ènìyàn tí àwọn fúlàní oníṣẹ́ ńlá abẹ́ pa láàrin ọ̀sẹ̀ tó kọjá àwọn agbébọn ọ̀hún ló kọlu abúlé mẹ́ta ní ìjọba ìbílẹ̀ Jemaha àti Kaura ní ìpínlẹ̀ Kaduna wọ́n sì gbẹ̀mí ènìyàn mẹ́sàn-án lọ́jọ́ àbámẹ́ta ènìyàn mọ́kànlá mìíràn ló tún farapa yánnayànna tí wọ́n sì dáná sun ọ̀pọ̀ ilé àwọn abúlé mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n kọlù ní Zikpa àti Ugwan Masara ní ìjọba ìbílẹ̀ Jemaha àti Maraban Kagoro ní ìjọba ìbílẹ̀ Kaura ìṣekúpani ọ̀hún tí wàá kọjá àfaradà èyí ló sì fa òfin kónílégbélé àti márìnlá lẹ́sàájì ìyẹn curfew àmọ́ alūkkóró ikọ̀ ọlọ́pàá DCP Frank Mba sọ nínú ọ̀rọ̀ àtẹ̀jáde kan wípé kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Kaduna ni yóò darí iṣẹ́ àwọn ẹ̀ṣọ́ ààbò nípínlẹ̀ náà èyí tó sì jẹ́ àkójọpọ̀ gbogbo ẹ̀ka kọ̀ọ̀kan ní ìpínlẹ̀ ọ̀hún àti ikọ̀ ológun gíwá àwọn ọlọ́pàá wá bá àwọn mọ̀lẹ́bí àwọn tó pàdánù nínú ìṣẹ̀lẹ̀ náà kẹ́dùn àti àwọn tó pàdánù ohun ìní wọn. bákan náà ní gbogbo àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn nípínlẹ̀ náà ké sí gómìnà Nasir El-Rufai láti wá nǹkan ṣe sí ọ̀rọ̀ ètò ààbò nípínlẹ̀ náà. àjọ ẹ̀ṣọ́ aláàbò ojú pópó ti ìjọba àpapọ̀ ìyẹn Federal Road Safety Corps FRSC ẹ̀ka ti ìpínlẹ̀ Kaduna sọ wípé òun yóò lo ẹ̀rọ ayé ayàwòrán lókè ìyẹn drone àti ẹgbẹ̀rún kan lélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin ó dín mẹ́tàléláàádọ́ta one thousand six hundred and fifty three àwọn òṣìṣẹ́ rẹ̀ fún dídarí súnkẹrẹ fàkẹrẹ ojú pópó lásìkò ọdún ayẹyẹ idel kabir tọdún twenty twenty yìí olórí ikọ̀ náà ní ìpínlẹ̀ Kaduna Mohammed Hafiz ló sọ ilé ìdí mímọ̀ nínú ọ̀rọ̀ àtẹ̀jáde tó ní ìbuwọ́lù Usman Garba tó jẹ́ alukoro olùlanilọ́yẹ̀ wọn ní ọjọ́ àìkú ní ìpínlẹ̀ Kaduna Afeez ní ìgbésẹ̀ dídá ikọ̀ aláàbò ọ̀hún sí àwọn ojú pópó tó ṣe pàtàkì láti ṣàrídájú ètò ààbò tó wà ní orí pópó ó wà ní ẹ̀rọ ayàwòrán náà èèyàn drones ni yóò wà fún ṣíṣe àkálẹ̀ gbogbo ibi tó bá yẹ eléyìí yóò sì wáyé ní àjọṣepọ̀ pẹ̀lú iléeṣẹ́ Kaduna State Drone Center láti ṣàmójútó àwọn òpópónà márosẹ̀ kan ní ìpínlẹ̀ Kaduna ní ibi tí súnkẹrẹ fàkẹrẹ máa ń pọ̀ sí. Afeez ṣàlàyé wípé ọkọ̀ ìrìndè ìyẹn patrol vehicle méjìdínlọ́gbọ̀n ọkọ̀ ìdóòlà ẹ̀mí ìyẹn ambulance mẹ́jọ ọkọ̀ tó ń wọ́ èyí tó bá ti takú ìyẹn tow truck kan alùpùpù ìrìndè mẹ́rìnlá ìyẹn patrol bikes òṣìṣẹ́ ọ̀tàlélúgba dín méje two fifty three àwọn ọ̀gá iṣẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún àti àwọn onípò gíga ìyẹn special marshal ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ni wọn yóò kó sí gbogbo ibi tó bá ṣe pàtàkì. wọ́n ní rírú òfin ojú pópó pọ̀ pàtàkì jùlọ lásìkò ọdún ó sì tún já ìdí tí ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò yóò fi wà ní àwọn ibi tó bá yẹ kí ètò ààbò ẹ̀mí àti dúkìá tún lè péye ní báyìí a ó dánu dúró díẹ̀ ìròyìn mẹ́wàá ṣì ń tẹ̀síwájú ẹ kú ìkàlẹ̀.